أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ọpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó fi ìfẹ́ ìtẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra umdatul ahkam ẹlọ́wọ́ bá kí ó ṣe àtìlẹ́yìn fún wa a ó dìde lórí hadithi ẹlẹ́ẹ̀kẹ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún hadithi abdullahi ibn abbas radiyallahu anhu qala مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالنميمة فأخذ جريدة رطبة فشقها نصفين فغرز في كل قبر واحدا فقالوا يا رسول الله لما فعلت هذا قال لعله يخفف عنهما ما لم ييبسا حديثه حديث عبد الله بن عباس ọlọ́run ọba kí ó yọ́nú sí i ó ní anabi sallallahu alayhi wa sallam ní ọjọ́ kan wọn àti àwọn sàábẹ̀ wọ́n rìn lọ wọ́n bá pàdé ìsà òkú méjì sàárè. فقال إنهما لا يعذبان ní anabi bá sọ anabi sallallahu alayhi wa sallam bá sọ pé àwọn tó wà nínú sàárè yìí àwọn méjèèjì yìí wọ́n ń fi ìyà jẹ wọ́n nínú sàárè lọ́lọ́ báyìí wa ma yu'adhabani fi kabirin kì í ṣe nǹkan tó tóbi kan wọ́n ń fi ìyà jẹ wọ́n lórí amma ahaduhuma alákọ̀ọ́kọ́ nù fakana la yastatiru min minal bawl kì í ṣọ́ra nípa ìtọ̀ láti láti ta sí ara rẹ̀ àbí aṣọ rẹ̀ wa amma al-akhar amẹ́lẹ́kejì inú wọn fakana yamshi bin namima òun ó máa ń ṣe agbọ́ ìró yìí ẹ̀gàn pípa ló máa ń ṣe káàkiri fa akhadha jaridatan rabbatan ní arábísà sallam ló bá mú ewé tútù ló bá yasi méjì fagharasa fi kulli qabrin wahida ló bá fi bọ orítẹ ọkọ orítọkọ kan nínú àwọn orítẹ méjì yẹn faqalu ni wọn bá bi anabi sallallahu alayhi wa sallam ya rasulallah lima fa'alta hadha kí ni ìdí tó fi ṣe léyìí èyí ni pé ewé anabi sallallahu alayhi wa sallam tó fi bọ orítẹ yẹn. قال ní anabi sàlá الله عليه وسلم pé la'allahu yukhaffafu anhuma ma lam yaybasa bọ́yá wọn ó ṣe ìdẹ̀kùn ìyà jíjẹ tí wọ́n ń ṣe fún wọn nínú sàárè yẹn tí ewé yẹn ò bá tí ì gbẹ. hadithi sàábẹ́ tó gbà wá ó ní abdullahi ibn abbas ọ̀rọ̀ ti kọjá lórí ẹ̀ ó ní abdullahi ibn abbas ibn abdulmutalib. ó ní marra nabiyu sallallahu alayhi wa sallam bi qabrayni faqala innahuma la yu'adhaban anabi sallallahu alayhi wa sallam ó ní pàdé orítẹ́ méjì sàárè òkú àbí ìsà òkú méjì ni anabi sallallahu alayhi wa sallam sọ fáwọn sàbẹ rẹ̀ pé innahuma la yu'adhabani wọ́n fi ìyà jẹ àwọn méjèèjì lọ́ọ́lọ́ọ́ báyìí eléyìí ẹ̀rí ni tó fi àfihàn pé ìyà kábàrí ń bẹ ìyà sàárè ń bẹ ìyà sàárè àbí nícmánu sàárè thabitun fi kitabillah ó wà nù tírà ọlọ́run àti sunna nabi sallallahu alayhi wa sallam nínú àwọn tó wá nínú tírà ọlọ́run nípa ìyà sàárè ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé wàhákọ̀ bí ali fir'auna su'ul adhab annaru yu'raduna 'alayha ghuduwan wa 'ashiyya wa yawma taqumu as-sa'atu adkhilu ala fir'auna ashadda al-'adhab ọlọ́run ní wàhákọ̀ ali fir'aun àwọn ẹjọ́ fir'aun su'ul adhab ìyà burú ó kàn ìyà náà ni annar iná yu'raduna alayha ghuduwan wa ashiya tí wọ́n máa fi jó wọn nínú sàárè wọn láàárọ̀ àti ọ̀sán àbí láàárọ̀ àti ìrọ̀lẹ́ wa yawma taqumu sa'a níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama a tún wá sọ fún wọn pé adkhilu ala fir'auna ashadda al'adab ẹ fi àwọn ìjọ fir'auna fi wọ́n sínú. Si ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ ìyà tó le koko ẹ fi wọ́n sínú ẹ̀ nínú jahannama so ìyà àkọ́kọ́ tí ọlọ́run ọba ní yu'raduna alayha tí wọ́n máa fi hàn wọ́n tí wọ́n máa fi jó wọn ó ní iná tí wọ́n máa wá láti inú iná jahannama wá sínú sàárè wọn ní àárọ̀ àti ìrọ̀lẹ́ bí wọ́n ti máa jìyà yẹn nu títí ijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama so eléyìí fi hàn pé wọn ò máa jẹyà nínú kábàrí wọn látìgbà tí wọn ti kú títí dijọ́ tí ọlọ́run ọba tí ó gbé alkiyama rẹ̀ dìde eléyìí ó ní tí àwọn àfa sọ ibn zayd ó ní hum fiha alyawm yughda bihim wa yurah ila an taqumu wípé wọ́n wà nù nábàyè lónìí olónìí tó yẹ pé wọ́n máa fi ìyà náà jẹ wọ́n láàárọ̀ àti ọ̀sán títí ìjọ gbẹ̀ndé alqiyama tó bá tún dijọ́ gbẹ̀ndé alqiyama wọ́n tún wá fi wọ́n sínú iná jahannama ọlọ́run bá kó ṣọ́ wa nù ẹ̀. afa ibnu kathir afa oní tafsir oní hadhihi al-aya aslun kabirun fi istidlali ahli sunna ala adhabi barzakhin fi al ipe aya yìí ó ní gbòǹgbò ẹ̀rí tí afa sunna tí wọ́n fi kalẹ̀ lórí ìyàjọ́ ìyanu sàárè so eléyìí fi hàn pé àwọn kan wà tí wọ́n máa fi ìyà jẹ wọ́n nínú sàárè wọn kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so àwọn yìí anabi ni wọ́n ń fìyà jẹ wọ́n lọ́ọ́lọ́ọ́ báyìí nínú sàárè wọn bákan náà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú alukur'an tó fi hàn pé ìyà sàárè ń bẹ ó ní ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé wa mimman hawlakum minal a'rabi munafiqun wa min ahli al-madina maradu ala an-nifaq la ta'lamuhum nahnu na'lamuhum sanu'adhibuhum marratayn thumma yuradduna ila 'adhabin 'adhim ọlọ́run ní wa mimman hawlakum minal a'rabi munafiqun nínú àwọn tó wà ní àrọ́wọ́ká yín nínú Madina nínú àwọn àwọn ará oko nínú àwọn Lárúbáwá munafiquna àwọn munafiki wọn bẹ nù wọn wa min ahli Madina bákan náà àwọn ará Madina àwọn náà àwọn munafiki bẹ nù wọn la ta'lamuhum nahnu na'lamu ẹ̀yin ò wọn ṣùgbọ́n Ọlọ́run ọba mọ̀ wọn sanu'adhibuhum marratain á fìyà jẹ wọ́n lẹ́ẹ̀mejì ọlọ́run ní sanu'adhibuhum marratain á fìyà jẹ wọ́n lẹ́ẹ̀mejì thumma yuradduna ila adhabin adhim lẹ́yìn náà á tún wá dá wọn padà sínú ìjìyà èyí tóbi so ọ̀rọ̀ ọlọ́run tó ní sanu adhibuhum marratain á fìyà yẹn àwọn almufassirun wọ́n ní ìyà alákọ̀ọ́kọ́ bilkotli wasabi walfadiha léyìí tí àwọn mùsùlùmí ọlọ́wọ́n fi apá yóò fi apá wọn ká wọn wọ́n pa wọn wọ́n ó sì mú wọn lẹ́rú wọ́n yẹpẹrẹ wọn nínú ilé ayé ìyà ẹlẹ́ẹ̀kejì ó ní adhabul qabd ba'dal maut lẹ́yìn ìgbà wọn bá kú tán ọlọ́run tó fìyà jẹ wọn nínú kábàrí wọn lẹ́yìn ìgbà náà yuraduna ila adhabin adhim wọ́n tún wá dá wọn padà sínú ná iná jahannama níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama so eléyìí náà ẹ̀rí ni tó fi hàn pé ìjìyà ń bẹ nínú sàárè hasanul basri ọlọ́run ọba kó yọ́nú sí òun náà sọ lórí tafsiru aya yìí ó ní àdábù dúníà wà àdábù al-qabr méjì tọ́lọ̀ lóhun ó fi jẹ wọ́n ó ní ìyà tí ó fi jẹ wọ́n lé ayé àti ìyà tí ó fi jẹ wọ́n nínú kábàrí wọn so eléyìí náà ẹ̀rí ni tó fi hàn kodoro wípé ìjìyà ń bẹ nínú sàárè ọ̀rọ̀ ọlọ́run ọba mi tó tún sọ wípé wa man a'rada an dhikri fa inna lahu ma'ishatan danka wa nahshuruhu yawma al-qiyamati a'ma ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ṣẹ́rí kúrò nínú ìrántí tá à ń ṣe fún wọn nínú alukur'an yóò ní ìgbésí ayé tó nira lẹ́yìn ìgbà náà a tún wá gbé dìde lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama láfọ́jú wọ́n ní ìgbésí tó nira yìí tí ọlọ́ni a ó abu sa'id al-khudri ó ní yudayyaqu fi qabri ó ní pé fi ìnira bá nínú sàárè rẹ̀ hatta takhtalifa adla'uhu fi títí gbogbo oríkì ara rẹ̀ pátá inú yóò yọ kúrò lára rẹ̀ torí ìjìyà àti àfúnmọ́ tó wà nínú sàárè tí ń jẹ so eléyìí náà aya ni tí àwọn afáfin ṣe ẹ̀rí wípé ìjìyà ń bẹ nínú sàárè èyí ni àdìọ́kàn àwọn afá súnà àwọn míì wà tí wọ́n já ìyanu sàárè nírọ́ so bákan náà Ibn Kathir ó ní wa ahadithu adhabul qabr kathira jiddan ṣùgbọ́n hadith anabi sallallahu alayhi wa sallam tó sọ̀rọ̀ lórí ìyà sàárè òun ló pọ̀jù ó pọ̀jù kéèyàn já nírọ́ lọ nínú wọn nínú ẹgbàwọ́rọ̀ Ibn Umar ipe anabi sallallahu alayhi wa sallam sọ ipe inna ahadakum idha mata urido alayhi maq'aduhu bilghadati wal ashiyi in kana min ahli aljanna famin ahli aljanna wa in kana min ahli annar famin ahli annar wa yuqalu hadha maq'aduka hatta yab'athuka Allahu ilayhi yawm alqiyamah anabi ní ẹni kọ̀ọ̀kan yín tó bá kú a ó fi ìjókòó rẹ̀ hàn láàárọ̀ àti ọ̀sán tó bá jẹ́ ọmọ àlìjẹ́nà ni a fi ìjókòó rẹ̀ hàn nínú àlìjẹ́nà tó bá jẹ́ ọmọ náà ni a ó fi ìjókòó rẹ̀ hàn nínú náà bá ó ṣe máa fi hàn ní láàárọ̀ àti ìrọ̀lẹ́ a máa sọ fún yín pé ibùgbé rẹ̀ ní níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama títí gbére so eléyìí náà ó fi hàn yí pé ìjìyà ń bẹ nínú sàárè bákan náà ìyàwó anabi sallallahu alayhi wa sallam aisha ọlọ́run bá kó yọ́nú sí i ó ní lọ́jọ́ kan anabi sallallahu alayhi wa sallam ó wọ ilé ndé òun wá obìnrin yahudu kan ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀ anabi wa gbọ́ tí obìnrin yẹn ń sọ fún aisha radiyallahu anha yìí pé asha'arti annakum tuftanuna fi al ṣé ẹ tiẹ̀ mọ̀ yìí pé fitina ń bẹ nù kábàrí ìjìyà ọ wà nù inú sàárè farta anabi sallallahu alayhi wa sallam nígbà tí ọ̀rọ̀ yẹn ta sí etí anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ní anabi ní àyàpá anabi sallallahu alayhi wa sallam lànàbí bá sọ pé innama tuftanu yahud ẹ̀yin yahudu lọ́lọ́run ó ṣe ìjìyà fún dọ́gbìn nínú sàárè èyí ni pé ọlọ́run fìtínà yín nù sàárè aisha ni lẹ́yìn ọjọ́ mélòó kan ni anabi sàlá sàlám bá wọlé wá ló wá ń sọ fóun pé hal sha'irti annahu uhiya ilayya annakum tuftanuna fil qubur ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé ọlọ́run ọba ti ṣe wáyé fún mi wípé ẹ̀yin náà ìjọ mi ọlọ́run fìtínà yín nù sàárè. قالت عائشة فسمعت رسول الله صلى الله عليه وسلم بعد ذلك يستعيذ من أذاب القبر لا تقبنا متقبتي النبي صلى الله عليه وسلم توما سادي الله نبي إيانو ساري نبو بوبا تبكر أكبر ميوني وما صلى صلاة بعد ذلك إلا سمعته يتعوذ من عذاب القبر kò sí irun kan tí ànábì kí lẹ́yìn ìgbà tó sọ ọ̀rọ̀ pé ọlọ́run bá ṣe wá yìí sí òun pé ìjìyà ń bẹ fún ìjọ tòun nà nínú sàárè ó ní kò wá sí irun kan tí ànábì ó kì í àyàfi kó bá ṣe àtàwùth níbi ìyà sàárè yìí pé ìsádi ọlọ́run kúrò níbi ìyà sàárè bákan náà ẹ̀gbọ́n ọ̀rọ̀ wáyé pé gbogbo òun pátá. lẹ́yìn lẹ́yìn gbogbo òun pátá ni anabi sàlám ló máa ń bẹ ọlọ́run ló máa ń sádi ọlọ́run kúrò níbi ìyà sàárè ká lè mọ̀ pé n tó ṣe pàtàkì ni n tó le koko ni ọlọ́run ọba kó sọ wa ń bẹ̀. nínú ẹgbà ọ̀rọ̀ tí Abu Huraira tó gbà wá anabi sàlám ní idha tashahada ahadukum falyasta'id billahi min arba'in yaqul allahumma inni a'udhu bika min adhabi jahannam. ومن أذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال ipe lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe àtẹ́yẹ́tán nínú òrun kí ẹ ṣáàdì ọlọ́run nípa àwọn nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ nú ẹ̀ kẹ ẹ sọ wípé ìwọ ọlọ́run o mọ ṣáàdì ọ́ níbi ìyà jahannama àti ìyà sàárè àti ìyà àti fìtínà àwọn ẹlẹ́mìí àtàwọn òkú bákan náà mọ́sáàdì ọlọ́run níbi fìtínà masihi dajjal so àwọn nǹkan mẹ́rin anabi sallallahu alayhi wa sallam ó máa ń sáàdì ọlọ́run kúrò níbi aburú wọn lẹ́yìn ìgbà tí ó bá ṣe àtàhìyà tuntun so bákan náà ni anabi sallallahu wa sallam ló fi kọ́ àwa al'umma rẹ̀ so táwọn náà bá ṣe àtàhìyà tuntun ká kọ́ àwọn àdúrà yìí láti máa ṣe allahumma inni a'udhu bika min adhabin nar ó pé ó wà lóríṣiríṣi gbogbo ìtọ́lọ̀ ń bá fún wa mọ̀ اللهم إني أعوذ بك من عذاب النار وعذاب جهنم ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال ká máa ṣe ìsádi ọlọ́run nípa àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin náà lẹ́yìn náà ìyà kábàrí òótọ́ ni ṣùgbọ́n ọlọ́run ọba ó fi pamọ́ fún wa kí ni ìdí tọ́lọ̀ fi pamọ́ fún wa táyì fi gbọ́ nínú sàárè àwọn tí wọ́n ń jẹ ń yà kí wọ́n máa kígbe ká sì máa gbọ́ igbe wọn. hikma tó wà ń bẹ anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ kan. ó ní inna hadhihi umma تبتلى في قبورها فلولا ألا تدافنوا لدعوت الله أن يسمعكم من عذاب القبر الذي أسمع منه النبي صلى الله عليه وسلم ní àwọn àlùmà yìí èyí ni pé àwọn àlùmà nabi muhammad sallallahu alayhi wa sallam tubtala fi kuburiha wọ́n dán wọn wò nínú nínú sàárè wọn falawla alla tadafanu tí kì í bá ṣe pé mò ń bẹ̀rù kọ́ máa jẹ́ pé tó kù bá kú fún yín ẹ̀ ní lọ gbé sí kọ́ máa gbé ńgbà yẹn bá kú ẹ máa bẹ̀rù àti lọ gbé sí torí ìyà tí ń bẹnu kábàrí lẹ́dà àwùtúlọ̀ ìmbà bẹ́lọ́n àwọn yusmi'akum adhabal qabr kó fún yín gbọ́ kẹ́ ẹ gbọ́ tí wọ́n ń jẹ́ ń yà tí ń kígbe sàárè kẹ́ rú igbe tí ń ké gẹ́gẹ́ bí mi náà ṣe ń gbọ́ yìí ni pé anabi sàlá sàlám ó ń gbọ́ àwọn tí wọ́n ti ń jẹ́ nù sàárè lẹ́yìn anabi gbogbo ẹ̀dá pátá ní ọ̀bọ̀ àfi àwọn ẹ̀dá ènìyàn àti àlìjẹ̀nú nìkan àwọn ni wọn ò ní gbọ́ ọlọ́run fún wọn gbọ́ ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ń gbọ́ ìdí nu tó fi jẹ́ pé inú àdìfì níbi tí wọ́n ti ń kọjá lọ wọ́n ń jẹ àwọn méjì tí wọ́n wà nù lànàbí wa ń sọ fún wa pé àwọn méjì tó ń bẹ nínú kọ́bàrì wọ́n ń fi ìyà jẹ wọn lọ́wọ́ báyìí so ànábì ni tí kì í bá ṣe pé mọ̀ ń bẹ̀rù kẹ́ ẹ mọ́ wàá lọ mọ́ gbé òkú yín sílé ẹ̀ ní lọ gbé wọn sí ìmbá bẹ́ẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn ọba kí ó fún yín gbọ́ kẹ́ gbọ́ bí wọ́n ṣe ń kígbe nínú sàárè wọn. so eléyìí ni ìdí tí ọlọ́run àti anabisa asalam tí ò fi bẹ ọlọ́run kí àwọn àlùmọ̀ rẹ̀ kí wọ́n máa gbọ́ igbe àwọn òkú bí wọ́n ṣe ń fìyà jẹ wọ́n nínú sàárè. bákan náà anabisa asalam níbi tí ó ti sọ̀rọ̀ pé nígbà tí a bá gbé òkú lọ sí orí tẹ́ àwa tá a sin lọ nígbà tá a bá padà lẹ́yìn rẹ̀ tá a lọ lé wọn ó gbé òkú náà dìde débi pé yóò máa gbọ́ ẹsẹ̀ bàtà àwọn tí wọ́n sìn wá sórí tẹ́ yóò máa gbọ́ tí wọ́n lọ nínú rẹ̀ ni anabi sallam ló ní èyí tó bá jẹ́ kèfèrí nù wọn àbí nù múnáfìkì àwọn màláíkà méjì kan tí wọ́n wà á nígbà wọ́n bá bí béèrè yẹn tí ọ̀ pass wọ́n wà á mú hamma kí ni hamma lédè Yorùbá <laughs> Naam. Kuma. Kuma igi no. Tọ ká pé ń kú mọ̀ asáàtì mọ̀ gẹ́gẹ́ bí níbi irin pẹ̀lú èyí tó tọ́ ẹ pé irin náà fi ṣe wọ́n wàá fi gbá fayasi hussein hatan yóò wàá kígbe yasmawa manyali illa faqalain gbogbo ẹ̀dá pátá inú wọn bọ igbe rẹ̀ àyàfi afaqalain àwọn èèyàn àti àlìjànú nìkan lọ́lọ́run ní fún wọn bọ́ ìdínú tó fi jẹ́ pé àwọn afáàní gbogbo ẹnikẹ́ni tó bá já ipe ìyà sàárè ń bẹ wọn ni ó ti di kèfèrí torí àwọn ẹ̀rí tó pọ̀ tó wá lórí ìyà sàárè bó tiẹ̀ jẹ́ pé àwọn àdúrà tá ànábì sàlọ́ sàlám tó fi máa ń sádi ọlọ́run lórí ìyà sàárè nìkan la bá mọ̀ ti tó fún wa ká gbàgbọ́ pé ìyà ń bẹ nínú sàárè. tọ́ hadisi wa tẹ̀síwájú pé wà má yu'adhabani fi kabirin àwọn ọkùnrin méjì tí anabi sàlá ni wọ́n ń fìyà jẹ wọ́n nù sàárè anabi ni ntí wọ́n fi ń fìyà jẹ wọ́n nù sàárè kìí ṣe nǹkan kan tó tóbi ni. èyí mi hàn pé àkọ́kọ́ náà kìí ṣe pé bóyá wọ́n ń sọ pé ntí wọ́n wù ń wà kìí ṣe wà tó jẹ́ kaba ìrìn ni èyí ni pé kò tóbi lójú àwa èèyàn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run tó tóbi ni alákọ̀ọ́kọ́ nu wọn ni pé nígbà tí wọ́n bá ń tọ̀ wọn ò bìkítà bítọ̀ ta sí wọn la àbí kọ̀ ta sí wọn la ọta sásọ wọn àbí kọ̀ ta sásọ wọn kò sí ń wọn nú ẹ̀ so eléyìí o ni wọ́n fi fi ìyà jẹ wọ́n so ọ̀rọ̀ anabisa sallam tó ní wà má yu'adhabani fi kabirin riwaya mi náà tún wá ẹgbàwọ́rọ̀ mi náà tún wá tó ní wà innahu la kabir ntọ́ wù ń wà tó tóbi ni àìmára kúrò níbi ìtọ̀ àti agbọ́ ìró yìí tí wọ́n ń ṣe yẹn ìwà tó tóbi ni lọ́dọ̀ ọlọ́run ọba ìdí nu tí fi ń fi ìyà rẹ̀ jẹ wọ́n nù kàbé nínú sàárè. arábìnrin amma ahaduhuma fakana la yastatiru minal bawl ẹni àkọ́kọ́ ìdí tí wọ́n fi ń fi ìyá jòun nínú sàárè ni pé kèé mara kúò níbi ìtọ̀ tó bá lọ tọ̀ kò ní dúró kí ìtọ̀ yẹn kó dà tán tí ó fi dìde ìyókù ọ̀dà sára rẹ̀ tí ó bá tọ̀ kò ní wo àyè tó dá láti tọ̀ bí n bá ń tọ̀ gbogbo ìtọ̀ yẹn yóò máa padà sára aṣọ rẹ̀ àbí ara rẹ̀ so irú eléyìí náà sì ní bẹ́ẹ̀ ni ó fi lọ kírun tó bá kírun ó kírun pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀gbin ẹni ó bá sì kírun pẹ̀lú ẹ̀gbin tó kọ́ nírun kò nírun so bí ó sì á máa kírun ní oorun títí ijọ́ tí ọlọ́run fi gbẹ̀mí rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yóò mọ wò pé báyà ò ní àwọn àrùn tó ń kí kò ní ní nǹkan kan so eléyìí fi hàn pé ó ń kírun kò sì nírun so iṣẹ́ tó kàbá ìrí ni ìdí nu tó ń fi ìyà jẹ nínú sàré so eléyìí fi hàn pé àwọn ẹlòmíì gan wọ́n burú débi pé yóò máa rìn ó sì máa tọ̀ yóò máa tọ̀ yóò máa rìn lọ yóò máa tọ̀ àtọ̀ rìn kò sí ntọ́kàn mùsùlùmí náà sì ni ọlọ́ni wa in kuntum junuban fatọ́haru tẹ́ bá jẹ́ tẹ́ bá tẹ́ bá tẹ́ bá mara tẹ́ bá wà ní jẹnaba ẹsẹ̀ ìmara ọlọ́ni wa thiyabaka fatọ́hir aṣọ yín náà ẹ ṣe àfọ̀mọ́ rẹ̀ so irú ẹni tí ń tọ̀ báwọn aṣọ rẹ̀ kò ní kúrò níbi ẹ̀gbin bẹ́ẹ̀ náà ni ara rẹ̀ náà ò ní kúrò nínú ẹ̀gbin. ìdínú tí ẹgbàwọ mi fi wá tí anabi sallam sọ pé istanzihu minal bowl fa inna amata adhab alqabri minhu ẹ kúrò níbi ẹ̀gbin ìtọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjìyà tó wà nínú sàárè lórí ìtọ̀ yẹn ni wọ́n fi ń fìyà jẹ àwọn tó ń fìyà jẹ wọ́n nínú sàárè so ìdí inú tó fi jẹ́ pé tí a bá fẹ́ tí a bá fẹ́ tọ̀ ká wá àyè tó dáa láti tọ̀ ká sì dúró kí ìtọ̀ yẹn ó dà tán ká sì ṣe istijmar tó bá pé istijmar la bá fẹ́ ṣe ká rí i pé òkúta èyí tá lò kàn yìí kò sí àmì ìtọ̀ kankan lára rẹ̀ mọ́ èyí ti fi hàn pé ara wa ti mọ́ kúrò níbi ìtọ̀ tó bá sì jẹ́ kó mi náà la bá máa lò ká rí i pé a fọ ojú ara wa yẹn dáadáa débi pé ìtọ̀ yẹn ó fi dà tán ṣùgbọ́n nírúurú nǹkan báyìí gbà míì wàsíwàsí máa ń ṣẹlẹ̀ fáwọn ẹlòmíì tọ́lọ́ fi dán wọn wò níbi pé ọlọ́ọ̀tọ̀ tó bá lọ́ọ̀tọ̀ títí wọn fi kírun tán kò ní tí ì ralu àlá ṣe torí pọ̀ ń bá kú ní tọ́ílẹ̀tì kó tó lọ ṣe àlùwàlá yóò tún wò bí ìgbà tó yẹ pé ìtọ̀ ti dà sóun la yóò tún padà yóò lọ fọ̀ nígbà tí wọ́n bá tún lọ ṣàlùwàlá yóò tún máa wò bí ìgbà tó yẹ pé ìtọ̀ ti dà sóun la títí wọ́n fi kírun tó wò ní bàrùn. so irú àwọn yẹn kó mú ẹ̀mí wọn kúrò níbi tí ń dàbí ìgbà tó yẹ pé ìtọ̀ dà sáwọn láhùn tí wọ́n bá ti ṣe ń tọ́ yẹ tí wọ́n tọ̀ tán wọ́n sì rọ adó tí ìtọ̀ yẹn dà ipe a máa fún ojú ara a máa fa á fàfàfà gbogbo eyín kò sí nbẹ ẹlòmíì torí pé kó lè dà yọ kọkọ dìde náà kó tó jókòó ẹlòmíì àfò <coughs> yóò ṣe jọgìlì <coughs> so gbogbo eyín kò sí pẹ̀pẹ̀ wàsíwàsí ni máa ń dálẹ̀ so téèyàn bá ti fọ́ inshàlá ohun tó kù ọlọ́run ọba yóò ṣe àmójúkúrò fún un. naam wa amma al-akhar anabi sàlẹ̀ ní ọkùnrin ẹlẹ́ẹ̀kejì fàkànà yamshi bin namima ntòun máa ń ṣe ń ṣe ni pé yọ́ọ́ mọ̀ bọ́tẹ́lẹ̀ yọ́ọ́ lọ́ọ́ mọ̀ rò fẹ́lẹ̀ yọ́ọ́ bọ́tẹ́lẹ̀ yọ́ọ́ lọ́ọ́ mọ̀ rò fẹ́lẹ̀ so agbọ́ ìró yìí òun náà wà nínú sábàbí tí wọ́n máa fi ń fi ìyà jẹ̀yàn nínú sàárè annamima àwọn afáàní hiya naklu kalam min insanin ila akhar ala wajhi tahrish òun ni kéèyàn tẹ́lẹ̀ kọlọ̀ fún eléyìí torí àti dá fìtínà lẹ̀ sáàrin wọn láti dájà lẹ̀ so eléyìí ẹ̀ṣẹ̀ tó tóbi ni kàbáyìrì ni torí pé ọlọ́run ni hamazin mashaim binamin mashaim binamin yẹn ó ní ẹni tó máa ń gbé ọ̀rọ̀ eléyìí tí ó lọ sọ fẹ́lẹ̀ tí ó gbọ́rọ̀ eléyìí tí ó lọ sọ fẹ́lẹ̀ gbogbo ẹ̀ liyuqiya bayna nasi alwahshatu wattaqatu'u wattafarruqu kó lè dájà alẹ́ láàrin àwọn èèyàn kórì wọn má kò wọn má bínú ara wọn wọn má bára wọn yóò di a rí pé ẹ̀ṣẹ̀ ńlá ni so ọkùnrin ẹlẹ́ẹ̀kejì tó ń fìyà jẹ nínú sàárè yìí iṣẹ́ tó ń ṣe nù ń tiẹ̀ tó bá gbọ́ tẹ́lẹ̀ yóò lọ sọ fẹ́lẹ̀ ẹni tí ń bá ń ṣerú iṣẹ́ báyìí iṣẹ́ èṣù gangan lọ́gbà ń ṣe ti ń ṣe oní ń bá èṣù ṣiṣẹ́ lé ayé torí iṣẹ́ tí èṣù máa ń ṣe ni pé anabi sallallahu alayhi wa sallam ní inna shaytana qad ay'asa an yu'bada al-musalluna fi jazirati al-arab walakin fi at-tahrish baynahum èṣù ó ti yọ kan pé àwọn kan máa sin òun ní jazirati al-arab ohun náà ni at kọ́ máa dájà alẹ́ láàrin wọn so ẹni tí máa ń ṣe ànàmímà iṣẹ́ èṣù ní í ṣe torí wọ́n ní àwọn àfáàní iṣẹ́ tí ànàmímà lè ṣe ní àwa ẹyọ kan péré sír yìí ni pé idán kò lè ṣe lọ́dún kan ntí ẹni tí ń ṣe nàmímà tí ó bàjẹ́ láàrin sáà kan péré ó ń sì rí kò ní lè ṣe lọ́dún kan agbọ́ ìròyìn ó lè dógun lẹ̀ gan láàrin àwọn èèyàn kó tó di pé ó sì rí ọ̀dà ogun lẹ̀ yóò sì sẹ́pẹ́ ṣùgbọ́n agbọ́ ìròyìn ó lè fi agbọ́ ìròyìn rẹ̀ tí ó fi dógun lẹ̀ ó lè fi túlé ńlé ó lè fi ya ọ̀rẹ́ àbí tí àwọn sìhìrì náà ṣe kọ́ nù wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala ah, takfur. ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه in tí wọ́n fi ṣe sí ìrìnsẹ̀ náà nù wọ́n máa fi wọ́n máa fi ya wọ́n máa fi túlé wọ́n máa fi tú àárín ọ̀rẹ́ so agbọ́ ìròyìn tó ń nà ń ṣe nù. in títí fi in títí tí ẹ fi lékún ni pé tó bá mú ẹni tí ó sọ̀rọ̀ rẹ̀ kó tó sọ̀rọ̀ rẹ̀ àìsàn kan bẹ́ẹ̀ nù ọkàn rẹ̀ àìsàn yẹn hásádà a si sì rí pé asada àìsàn tó burú ni kì í ẹni tó bá ń bẹ lọ́kàn rẹ̀ kì í ní ìwòsàn àyàfi ìgbà tẹ́ni tí ń bá ń ṣe hasada rẹ̀ bá kú àfìgbà tí ó rí mọ́ ló tó lè wòsàn kò sóògùn fún so a rí pé àìsàn tó burú ni so lára kọ̀kọ́ kó tó lè máa gbọ́ ọ̀rọ̀ ẹnìkan lọ sọ fẹ́nìkan á jẹ́ pé yóò máa ṣe hasada ẹ̀ tí ń bàjẹ́hùn yóò máa ṣe bákan náà inú ni bí ni wà nù rẹ̀. so ẹ̀yin ni ọ wàá lò tí ó fi bà á jẹ́ ní ọ̀dọ̀ ẹni tọ́gbọ́rọ̀ rẹ̀ lọ pàápàá jùlọ kò sì ní sọ ọ̀rọ̀ bó ṣe rí ọ láti parọ́ a ó rí àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó kójọ sínú so inú tó fi jẹ́ pé ìwà tó burú ni gbà ó burú débi pé anabi sàlásàlà ni ẹni tí máa ń ṣe agbọ́ ìró yìí ò ní wọ aljanna anabi ni la yadkhulul jannata qattatu ẹni tí ń bá ń ṣe agbọ́ ìró yìí ò ní wọ àlùjẹ́nà so a ó rí i pé ìwà tó burú ni ọlọ́run ọba kó ṣọ́ wa ń bẹ̀. ìdínú tí anabisa asalam tó fi fi ìwà anamima tó fi jọ òpìdán anabi ni ala unabbi'ukum mal 'adda hiya an-namima alqalatu bayna ǹjẹ́ ìní fún yín ìní fún yín ní ìròyìn ohun tí a ń pè ní àgbọ̀ àgbọ̀ yẹn ó ní síhìrì anabi ni alqalatu bayna an-nas an-namima ó ní agbọ́ ìròyìn ká máa gbọ́rọ̀ tẹ́lẹ̀ ká lọ sọ fẹ́lẹ̀ ká gbọ́ tẹ̀yìn ká lọ sọ fẹ́lẹ̀ láti fi ṣe ìbàjẹ́ láàrin ara wọn. so aláàkà tí ń bẹ láàrin síhìrì àti ànàmímà òun láti sọyún torí pé ntí sí ìrì ń ṣe òun náà ni láti fi dá àárín àwọn èèyàn rú ohun tí agbọ́ ìròyìn náà ń ṣe náà nìyẹn. nínú àdìsí mi anabi sàlá sàlám ni khiyarukum ibadullah alladhina idha ruhu dhukiru ẹni ó fi lóore dùnú yín ó ní àwọn ẹrú ọlọ́run tó bá ti rí wọn á sì rántí ọlọ́run bẹ́ẹ̀ bá ti rí wọn báyìí ẹ sì máa rántí ọlọ́run wa shirarukum inda Allahi al-masha'una bin-namima àwọn tó fi burú jù lọ́dọ̀ ọlọ́nu yín ó ní àwọn tó máa ń gbọ́ agbọ́ ìró yìí láti fi bà àárín àwọn èèyàn jẹ́ al-mufarriquna bayna àwọn tó máa pín tó máa ṣòpinya láàrin àwọn olólùfẹ́ méjì yálà ọ̀rẹ́ ni ọkọ láya ni àbí ọmọ ìyá ni láti fi dà àárín wọn rú. pàápàá jùlọ Qur'an ní wailu likulli humazatin lumaza wailu èyí ni pé ìyà nínú iná jahannama kọ́ máa bẹ fún agbọ́ ìròyìn torí pé Ibn Abbas ó ní alhumaza lumaza almasha ibin namima torí ẹni tí ń fi ẹnu júwe ọ̀rọ̀ ní sọ ẹni tí ń fi tó ń fojú júwe èèyàn ọ̀rọ̀ ní sọ ẹni tí ń bá ń ṣe fún òun ti mọ̀ pé kí ni ti ń wí tí ń bá ń ṣe báyìí sí nìsín ẹ̀yin tẹ́ ń wò mí ẹ ti mọ̀ tí mo wí ọ̀rọ̀ mọ̀ ń sọ so nígbà tẹ́ bá ti ṣe lòun náà ti gbójú jọ mọ̀ wo ẹni tí ẹ̀ ń fi ọ̀rọ̀ rẹ̀ hàn so ànàmímà ló ń nà so a ó rí i pé ah, ìyà burú ni bákan náà nínú hadithi yìí ẹgbàwọ́ ọ̀rọ̀ kan wà tọjọ́ pé tí anabi sallam ni wa ma yu'adhabani illa fil bawli wal ghiba ìdí tá fi ń fìyà jẹ wọn ò ní ìtorí ìtọ̀ àti ghiba a pé aláka láàrin ghiba àti anamima àgbọ̀ yìí àti ẹ̀gàn pípa ó ní àlàáka pẹ̀ láàrin wọn torí pé alghiba oníkásọ̀rọ̀ èèyàn lẹ́yìn rẹ̀ ní ọ̀rọ̀ tó yẹ pé tó bá gbọ́ inú rẹ̀ ò ní dùn oníghiba then agbọ́ ìròyìn náà tí ó bá mú ọ̀rọ̀ èèyàn lọ fún ẹni tí ó mú lọ tí ẹni tó mọ̀rọ̀ rẹ̀ lọ tó bá gbọ́ ṣé yóò dùn mọ́. òun náà ọ̀rọ̀ rẹ̀ ọ sọ lẹ́yìn ni so méjèèjì náà lọ papọ̀ kò sí bẹ́yìn ó ṣẹṣẹ nàmímà tí ò ní ṣe gíbà kò sí bẹ́yìn so wọ́n jọ wọ́n jọ wà papọ̀ náà nù ìdínú tí ẹgbàwọ́ ọ̀rọ̀ bíi fi pé ìdí tí wọ́n fi ń fìyà jẹ torí ìtọ̀ àti gíbà ọ sì rí pé gíbà fi. àpèjúwe rẹ̀ bí ẹni tó ọmọ ìyá rẹ̀ tó kú àbí ó tiẹ̀ bu ẹran rẹ̀ láàyè ni ó wá ṣe ń jẹ a ó rí i pé iṣẹ́ tó burú ni ọlọ́ni wala yaktab ba'dukum ba'da ayuhibbu ahadakum ahadukum an ya'kula lahma akhihi maytan fakarihtumuhu wattaqullaha innallaha tawwabur rahim wípé ẹ má ṣe ṣe ẹ má ṣe sọ ọ̀rọ̀ ọmọ ìyá yín lẹ́yìn ǹjẹ́ ń kọ́ ẹ pé ẹnì kọ̀ọ̀kan mú ẹran ara ọmọ ìyá rẹ̀ yóò sì ṣe yóò máa jẹ tẹ́ ẹ bá nílé ṣe ẹ bẹ̀rù gèèbá kẹ́ ẹ sì bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba ọba aláforíjì ni so àwọn lórí naam àwọn àdìs tó wá ní orí gíbà òun náà pọ̀ anabi sàlá sàlám ní ó bi àwọn sàábẹ̀ rẹ̀ ńjọ́ kan pé ataduruna mal gíbà ǹjẹ́ makíní ǹjẹ́ gíbà qalu Allahu wa rasuluhu alam wọn ni ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ló mọ̀ anabi ní dhikru akhaka bima yakra ó ní kó sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́yìn tó yẹ pé ọ̀rọ̀ tó sọ ohun tó bá gbọ́ yóò inú rẹ̀ ò ní dùn sí wọ́n á bi anabi sàlọ sàlọ tó bá pé ntí mo sọ nípa rẹ̀ yìí òótọ́ ni ń kọ́ anabi ní bákan náà kì í bá ní ṣùgbọ́n tó bá pé ntọ́ sọ ń pa rẹ̀ kèé sóòótọ́ o ti parọ́ mọ́nu aparọ́ mọ́ni koni lójú nù. sọ bákan náà nínú ẹgbà ọ̀rọ̀ mi anabi sàlọ sàlọ ní alẹ́jọ́ alẹ́jọ́ tí wọ́n ṣe iraj miraj pẹ̀lú mi ẹni pé tí wọ́n gbé ànábì láti maka lọ sí baitul maqdis ó ní isra láti baitul maqdis lọ sí sánmà ẹlẹ́ẹ̀kejì ó ní mi'raj nínú àwọn nǹkan tí wọ́n fi hàn ànábì sallallahu alayhi wa sallam ànábì sallallahu alayhi wa òun rí àwọn kan tó yẹ pé èékánná wọn ó gùn bọ̀m̀bọ̀m̀bọ̀ ó wá dàbí èékánná rin wọ́n fi ń họ gbogbo ara wọn àti iwájú wọn tànàbí wa béèrè pé kí ló ṣe àwọn eléyìí kí ni wọ́n ń wà tí wọ́n fi ń fi irú ìyàbá ìjẹ wọn anabi ni awula alẹ́bí wọn wọn sọ fún Jibril ó sọ fún anabi sallallahu alaihi wasallam pé awula alẹ́bí na yakuluna luhuma nas àwọn tí wọ́n máa ń jẹ ẹran ọmọ àyà wọn nù wọ́yẹ kọ̀ọ̀hún na fi àárọ̀ bìhìm wọ́n máa ń wọ́n máa ń da ọmọlúàbí wọn wọ́n máa ń dànù èyí ni pé wọ́n máa ń yẹpẹrẹ ọmọ ìyá wọn wọ́n sọ̀rọ̀ tí ọ̀dà sí wọn wọ́n sọ̀rọ̀ wọn lẹ́yìn táwọn èèyàn ò fi máa fi ojú gbúwọ̀n wò wọ́n tí wọ́n fi di ẹni yẹpẹrẹ so ọ rí i pé ẹ̀ṣẹ̀ ńlá ni léètọ́ ìpè lẹ́yìn ìgbà tí èèyàn bá jìyà inú sàárè tán yóò tún jìyà rẹ̀ níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà ṣùgbọ́n intírù ìyà yẹn wá fi burú ni pé kì í ṣe yà àbí intẹ́sẹ̀ yẹn fi burú ni pé kì í ṣe ẹ̀ṣẹ̀ tí òun ni wọ́ ọlọ́run dáríjì mi o wọ́ ọlọ́run dáríjì mi tọ́lọ́run sì dáríjì yẹn ọlọ́run ní dárí irú ẹ̀ṣẹ̀ yìí ò jẹ́ kí ni àyàfi kéèyàn lọ sọ fẹ́ni tó sọ̀rọ̀ rẹ̀ pé àáfà dákun foríjì mi mo sọ̀rọ̀ rẹ̀ láì dáńjọ́ sí wo ò sì mọ̀ tó ń sìn bá foríjì hàn gbà náà lọ́lọ́run wá ṣẹ̀ṣẹ̀ foríjì hàn a ó rí i pé ibi tí ẹ̀sìn ìyún burú sínú tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ni ìdínú tó ànábì sàlẹ̀ sí pé gìbá ó ju zìnà lọ zìnà ìwọ láàrin ọlọ́run lọ́ba ni ṣùgbọ́n gìbá ó jù lọ torí pé láàrin ìwọ àtọlọ́run àti ọmọ èèyàn ẹgbẹ́ rẹ ni ó dìgbà tó bá forí ẹ̀ṣẹ̀ yìí jìn ọ́ kó tó di pé ọlọ́run ọba yóò fi ẹ̀ṣẹ̀ náà jìn ọ́ wọ́n ní lọ́jọ́ kan anabi sallallahu alayhi wa sallam ó ṣe ìkéde fún ara rẹ̀ tí anabi bá fẹ́ ṣe ìkéde yóò rán àwọn sàábé rẹ̀ láti ṣe ìkéde ni wọ́n ní anabi fúnra rẹ̀ ló ṣe ìkéde náà débi pé hata asmaa alawatik àwọn ọ̀dọ́ obìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ débi pé wọ́n bọ́ nínú ihò tí wọ́n wà torí pé àwọn Arab nínú àwọn àlàáda wọn tọmọbìnrin bá ti bẹ̀rẹ̀ sí di bàlágà ẹ̀ ní rí ẹ̀ sì ní rójú ẹ̀ yàrá rẹ̀ ọ̀tọ̀ sí ni kò é ṣe gbogbo gbà ní ó máa jáde yóò jáde ní nígbà táwọn tó bá fẹ́ ṣe xitọ́ọ̀bù rẹ̀ tán bá wá ìgbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fún láṣẹ àti jáde wọ́n nígbà tí anabisa asalam tó ṣe ìkéde yìí gbogbo àwọn obìnrin tó wà ní ìpamọ́ nínú àwọn ọ̀dọ́bìnrin yẹn débi pé gbogbo wọn ni wọ́n fi etí ara wọn gbọ́ ìkéde anabi sallallahu alayhi wa sallam wọn nígbà tí anabi wa kéde tán lọ́wọ́ni yá ma'ashara man amana bilisanihi walam yadkulil imana qalbu ẹ mo pè gbogbo ẹ̀yin tí ẹ gbàgbọ́ pẹ̀lú ahọ́n yín tẹ́ ẹ gbàgbọ́ pẹ̀lú ọkàn yín látàkítàbùl mùsùlùmí ẹ má ṣe jẹran àwọn mùsùlùmí ẹ má ṣe máa jẹran àwọn mùsùlùmí wọn pé a ti máa ń tẹ́ agbàlérò pẹ̀lú ẹran jíjẹ òun ni pé ká sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn wàlá tẹ̀tẹ̀bìrú awratihim ẹ má ṣe máa wá àwòrán kẹ́ ẹ máa sọ àwòrán wọn èyí ni pé kẹ́ ẹ máa tí wọ́n ṣe ń kọ̀kọ̀ láti máa tíra àti mọ kí ni tí wọ́n ṣe tí wọ́n fi pamọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ fa innahu man yattabi awrata akhi gbogbo ẹnikẹ́ni tí ń bá ń wá kọ̀kọ̀ ọmọ ìyá rẹ̀ láti mọ̀ yattabi'u Allahu awratahu ọlọ́run ọba náà yọ tẹ̀lé kọ̀kọ̀ títí ẹ̀ náà hatta yufdi'uhu fi baytihi débi pé ọlọ́run yóò fi hàn nínú ilé rẹ̀ bó èyí pé kódà kọjá pé nínú ilé ẹ̀ ni ọlọ́run fi hàn àwọn èèyàn ìpè tí ń ṣe ń sẹ́ni ó lè jẹ́ pé nígbà tí n bá ń ṣiṣẹ́ gangan lọ lọ́lọ́wọ́ bá yọ wá fi nǹkan kan kàn án ẹni ọba wà nílé kódà ó nìkan ò nílé wo yóò ní ha bí gbogbo àwọn aládùúgbò ni ó sì pélé lórí nu wọn mọ̀ pé ah ṣe ń tí bàbá yìí ń ṣe nìyí ìní pé ọlọ́run ó tu fó kódà bọ́jẹ́ pé nù ilé rẹ̀ ni so eléyìí fi hàn pé rìbá ṣíṣe àti nàmímà ìwà tó burú ni ó sì wà nínú asbab tí ọlọ́run máa fi yà jẹ́yàn nínú kábàrí kini hikma ewé tí anabi sàlá sàlám tó fi sórí kábàrí hikma rẹ̀ anabi ni bóyá tí ó bá ti gbẹ ọlọ́run yọ dẹ́kun ìyà tí wọ́n fi ń jẹ wọ́n nù rẹ̀ ṣé àwa náà lè ṣe bẹ́ẹ̀ tá a bá gbókù lọ sí orí tẹ́ ńgbà bá sin òkú tán káwa náà wá jẹ́ awé káwa fi sí orí rẹ̀ ta ní bóyá èèyàn lè jẹ́ kí wọ́n dé ọwọ́ ìyàkú a lè ṣe bẹ́ẹ̀ ìdí tá a fi tá a fi lè ṣe bẹ́ẹ̀ ni àkọ́kọ́ náà àwọn onímọ̀ pé ẹnìkan jìyà àbí kò jìyà ẹlẹ́ẹ̀kejì àwọn yìí nìkan ni ànábì sàlá sàlám ṣe bẹ́ẹ̀ fún àwọn èèyàn kú tànàbì sì ti tẹ̀lé wọn lọ sórí tẹ́ kò ewé kó fi sórí orí tẹ́ náà kò sọ pé tẹ́ ẹ bá sin òkú tán ẹ máa já ewé kẹ́ ẹ fi sórí tẹ́ so eléyìí kì í ṣe ẹ̀rí táwa náà lè fi máa fi ewé sí orí tẹ́ pàápàá jùlọ àwọn afáàní ọwà ní khususiyya anabi sallallahu alayhi wa sallam èyí ni pé ohun tí wọ́n yẹ pé anabi nìkan ló lè ṣe ń ṣe kò sẹ́lómi tó lè ṣerú yẹn so gẹ́gẹ́ bí àdìsí ṣe rí nìyẹn èyí tí a ṣe tó ṣe déédéé tọ́lọ́run àti anabi ẹ̀rọ ọlọ́mọ kí ó fún aládá èyí tí a ṣe àṣìṣe ọlọ́run bá kí ó forí jì wá. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله

tí ìbéèrè bá wà ọ̀pọ̀lọ̀ alexander ẹjọ́ pàpà ọ̀gá náà. Thank you. Gracias. náà àkọ́kọ́ náà kìí ṣe gbogbo gìbá òun náà ni ọ̀rọ̀ ẹ̀yìn àwọn kan wà tó yẹ pé kìí ṣe gìbá ni ṣùgbọ́n ọjọ́ gìbá gbogbo ọ̀rọ̀ téèyàn bá sọ lẹ́yìn èèyàn tó yẹ pé ọ̀rọ̀ yẹn aburú ẹ̀ ọkàn gbogbogbò ohun tó lè mú kí ó ń tọ̀hún tá a sọ̀rọ̀ yẹn kó fi aburú kan gbogbo èèyàn ní pátá kò sí ọ̀nù nù ẹ̀ torí pé arákùnrin kan ó fẹ́ wọ ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ní anabi bá ní bi'sal ashira èyí ni pé àwọn ẹbí búburú náà dé o wọ́n ní náà ìjàmbá ní a ah! wọ́n ní lẹ́yìn náà ni ọkùnrin yẹn bá wọlé anabi fún ní izini ni pé kó wọlé lẹ́yìn ìgbà tó wọlé tán anabi sọjú lẹ̀ fún un. Ọrịa irisi, sí i fún gbogbo èyí sáà fún Aisha radiyallahu Allah nígbà ọkùnrin yẹn wá lọ tán ló wá ń bi anabi sàlá pé wọ́n anabi nígbà tọkùnrin yẹn wọlé báyìí lọ sọ nígbà ó sì wọlé tán ó sì júlẹ̀ fún ọ̀rẹ́ rìn sí i ó ní Aisha ẹni ó fi burú jù nú èèyàn ó ní ẹni tí wọ́n jìnnà sí torí aburú ọwọ́ rẹ̀ ohun tí àwọn èèyàn tí wọ́n ń jìnnà sí torí aburú ẹ̀ aburú rẹ̀ gbogbo èèyàn ló lè fi kàn so ìdínú tó fi wà nínú ilmul hadith àwọn àfáà kan tí wọ́n máa sọ pé ẹni báyìí òpùrọ́ ni ẹni báyìí olódodo ni ẹni báyìí ẹlẹ́sìn ni ṣùgbọ́n kò ní ìmọ̀ tó tó ẹni báyìí ẹ lè gba àdìsí lọ́wọ́ rẹ̀ ẹni báyìí ẹ lè má gba àdìsí lọ́wọ́ rẹ̀ torí pé kí ni maslaha gbogbogbò ni ìbáwọ̀n síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí tó ẹgbẹ́ irọ́ ni láàmú fi ṣẹ̀sìn so irú èyàn kẹsẹ̀ dìgbà bákan náà irú ìròyìn tó yẹ pé ó ti jẹ́ ó ti wà nínú. Uh, ìgbésí àwọn èèyàn lónìí láti máa mọ kí ni ti ń lọ lù ó wá di pé àwọn kan mú níṣẹ́ láti máa gba ọ̀rọ̀ ní ti ń ṣẹlẹ̀ nílùú láti jẹ́ pé gbogbo èèyàn wọ́n máa gbọ́ kì í tó burú ni ṣùgbọ́n àwọn náà májẹ̀mú wà lórí ẹ̀ yóò dẹ́ pé gbogbo tí wọ́n bá sọ wọ́n kó dòdò ni a ó rí i pé nínú májẹ̀mú iṣẹ́ wọn náà nínú àwọn ethics tí wọ́n ń kọ́ wọn òní àti máa sọ òdodo so àwọn náà tó bá ti di pé wọ́n ń parọ́ wọ́n ti sẹ́ lọ́hùn tí wọ́n bá sọ òdodo kò sí kò sí tó burú nù ẹ̀ Allahu alam ẹ̀ malik sọ̀rọ̀. Hey, naam. immediately tó rántí pé òun ò tí ì kíyàsí irun rẹ̀ yẹn ti bàjẹ́ bákan náà lẹ́yìn ìgbà tó bá tán rántí gan-an bọ́ wá kí magrib tán ló tó rántí magrib yẹn náà ti bàjẹ́ so nígbà tó rántí nù yẹn the best thing tó máa ṣe náà ni ó fi irun sílẹ̀ fún àwọn yòókù láti kí so wọ́n parí irun wọn ni kì í ṣe pé wọ́n tún irun wọn kí bákan náà bá pé ó ti parí ó ti kírun fún wọn ló tó wá rántí títí ẹ̀ lọ́bàjẹ́ tí wọn ò bàjẹ́ sọgbọn ẹsẹ gbọn mi kò ní kọ́ntínú ẹ̀ torí pé nígbà tó ti rántí irun ẹ̀ ti bàjẹ́ àìrántí rẹ̀ ó ní àwíjàre rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti rántí ibi tó ti rántí gangan òní tí ń ṣe ti bàjẹ́ yọ lọ sa yọ bẹ̀rẹ̀ irun etí ó tí ò tí kì yọ wá kí ètò tẹ̀lé ṣùgbọ́n tó bá wá kírun tán lọ́wọ́ àṣẹ̀ṣẹ̀ tó rántí kò sí tó mú irun àwọn tó tẹ̀lé lẹ́yìn Allahu alam. Tọ́ lọ́sẹ̀.